ìṣẹ̀lẹ̀ ńlá tí ó fi ògo rẹ̀ hàn. Olúwa gbà láàyè láyé mi láàárọ̀ yìí. Ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Màríà Magdalene àti Màríà kejì wọ́n jí lèdè wá síbi ibojì náà ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. Olúwa. sì wo ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ nítorí akẹ́ni olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì yí òkúta náà kúrò ó sì dókòó lé ó yí òkúta náà kúrò ó sì dókòó lé tótó tèé tó wà lórí ayé mi láti mọ́ dìde mi olúwa lónìí rán áńgẹ́lì tí ó yí kúrò sí ọ̀dọ̀ mi. Cuando no, no! ṣètò àṣẹ yóò mú ayé tí ayé ti bàjẹ́ yẹn tán ti fi àdíṣàn sí yóò lè sọ̀rọ̀ àtẹ̀ ewúrẹ́ fẹ́ làárọ̀ yìí tí sọ̀rọ̀ àṣẹ tọwọ́ ọlọ́run ni tí sọ̀rọ̀ àṣẹ tọwọ́ ọlọ́run ni ẹ sọ ọlọ́run láàárọ̀ yìí. olúwa. 有时说。 àwọn ènìyàn yẹn sì sọ ọ̀rọ̀ yẹn lẹ́nu irú ọ̀rọ̀ ló máa ń sọ lẹ́nu ọ̀rọ̀ máa ń sọ náà ní wípé Jésù tẹ́lẹ̀ ń ṣàdìdè rẹ̀ yìí kò ti dìde àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ti dé lóru bíbélì sọ pé títí di ìsinsìnyí ọ̀rọ̀ náà sì wà ní ẹnu àwọn jù ọ̀rọ̀ náà. ó yá ó yá twenty eight fifteen. bẹ́ẹ̀ ni wọ́n gba owó náà wọ́n sì ṣe é gẹ́gẹ́ bí a ti kọ́ wọn ọ̀rọ̀ yìí sì di lílò kiri lọ́dọ̀ àwọn jù. ẹ kà láti pọ̀ sí thirteen. sọ pé Jésù kan wà nìkan ká ló kú tí kò jí dìde ká ló jí dìde tí ọ̀pá ara hàn ní gbogbo tí kò ti fara hàn. ká ní wípé nígbà tó fara hàn gbogbo àwọn tó fara hàn àtàlákùnrin méjìlá náà àti àti ẹ̀ máa láàárọ̀ yìí à ń retí Kristi Olúwa tí ó dé àbáyé jẹ́ ìlú wàhálà kan àti ìṣe wàhálà. wọ́n ní à àkúdá ajá mi ni ló dé faraàn káàkiri ẹ̀rí tó tún ní sàfíà ṣùgbọ́n nítòótọ́ wọ́n wá sí Gálílì wọ́n sì rí olùgbàgbà náà ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ó ṣẹ èso fún ọlọ́run áńgẹ́lì náà mú ìròyìn rere mú àwọn arábìnrin náà ó mú fún wọn olúwa láàárọ̀ yìí jẹ́ kí ìròyìn rere tí ara yóò kù kiri tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pínká pé òótọ́ ni alókíṣẹlẹ̀ sẹ́fà tẹ́nísì ire báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí ohun ìdùnnú báyìí báyìí báyìí ló dé bá òótọ́ ni màmá náà. wọ́n sọ sí gbogbo ibi tó yẹ kó dé. ọlọ́run ọ̀hún o ìròyìn ayọ̀ tí ó ṣẹlẹ̀ nínú ayé mi tí ó fi tábàlẹ́ ń gbé kiri láti ẹnu dí ẹnu ọlọ́run pàtì ìgbà láàárọ̀ yìí àdúrà lórúkọ Jésù. àmì wọ́n ti tọ́ gbogbo ìròyìn ẹnu ayé rẹ̀ tán. Víctor No yára lọ sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ó ti jíǹde kúrò nínú òkú wò ó ó ṣáájú yín sí Gálílì níbẹ̀ ni ẹ̀yin yóò dé rí wò ó mo ti sọ fún yín wò ó mo ti sọ fún yín ó ti ṣáájú yín sí Gálílì which ọlọ́run ti wà níbí Jésù ti dé káwa ló dé tí bàbá tí máa gbé mẹ́rin òru a gbàdúrà ni ó ti wà ó ti wà ó ti wà tó yẹ kó wà. ó ní ẹ lọ sọ abẹ́lẹ̀ ní ẹ lọ sọ fáwọn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ẹ lọ pàdé rẹ̀ ní Gálílì gẹ́gẹ́ bí ó ti wí. ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìjà ló bá ṣẹlẹ̀ láyé èèyàn. ọ̀rẹ́ ló sọ tí ayé ènìyàn tó bá tún ṣàdédé yí padà lójijì ẹ má retí wípé àwọn tó fẹ́ràn yín nìkan ni ó wà ní bí ó yí yín ká àwọn tí ò fẹ́ràn yín àwọn ni wọ́n pọ̀ jù lára àwọn tó wá yí yín torí wọ́n fẹ́ wá wò lóòótọ́ ni bóyá kì í ṣe lóòótọ́ ó dá mi lójú pé ní Gálílì lọ́jọ́ Gálílì ti Jésù ní gbọ́dọ̀ pàdé ìròyìn àwọn tí ọ̀fẹ́ náà wà láàrin àwọn èèyàn wọ́n ti ròyìn ó wà tẹ́lẹ̀ káwọn ọmọ ẹ̀mí rẹ̀ jì wọ́n ti lóògùn ni ẹbí àlọ́ òwò bóyá lóòótọ́ ni. tó bá ṣẹlẹ̀ láyé etí yín náà ọlọ́run ó fọ́ ọ̀sẹ̀ àwọn tí ò fẹ́ yín wọ́n wà láti wá wo ire yín olúwa tí ò ṣẹlẹ̀ láyé yín tí ó tẹ̀ sí àwọn tí ò fẹ́ yín gángan tí ó sì wọ́n lọ́mọ̀ọ́mọ́ láti wítínẹ́sì rè ní àti ayọ̀ mi. tí ó tì wọ́n lọ́pàá tí ó pọ̀ sí wọn. sọ̀rọ̀ kí òdodo wà. Bíbélì wípé verse eight wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú ayọ̀ ńlá yára lọ kúrò ní ibojì wọ́n sì sáré lọ ọyúròyìn fún àwọn ọmọ ẹ̀mí rẹ̀. Ìbẹ̀rù àti ayọ̀ ńlá Olúwa láyé mi ní ayé ìyọmọ aládájọ́ ọmọ kpaa anɔ laayi gbamin gbayɔ laayi tẹ́lá náà ti orúkọ ara ní orúkọ mi sáàyè ibẹ̀ yẹn olúwa o nínú ayé mi ọmọ alágbájọ ọmọ tàbí nínú ayé ọmọ mi báyìí ayé ọmọ. àwọn obìnrin yìí fi ìbẹ̀rù àti ayọ̀ ńlá wọ́n fi lọ ní ìrìn àjò wọn. ìjẹ́ ẹgbẹ́ pé tó bá jẹ́ pé nǹkan míì ni wọ́n bá bá ní ibojì ìbẹ̀rù àti ọ̀fọ̀ ńlá ni bíbélì ọ̀sà pè. ibẹ̀ kọ́là ìmọ̀ tá a tún lò lẹ́yìn ní ńlá ṣùgbọ́n bíbélì sọ pé ìbẹ̀rù àti kíni àti ayọ̀ ńlá àti ayọ̀ ni àwọn ènìyàn yẹn fi ń lọ. olúwa láàárọ̀ yìí tá a yọ̀ ńlá láàyè láyè o ti mọ́ni láyọ̀ ọlọ́run gbà láàyè nínú ayé yìí bí o ti mọ́ni ní ìbànújẹ́ ti pọ̀ ló ti mọ́ni láyọ̀ náà pọ̀. bí ẹnìkan bá wọ ibi ìlàrọ̀ ìtókàn wọnú ọ́mánì yìí pẹ̀lú ọkàn ńlá kan tó lé lẹ̀ tó ní olùṣọ́ àgùntàn ìjọ yìí lórí báyìí báyìí ló gbé wá inú mi ó dùn rìn kọjá yóò dùn lọ́kọ́. bí ẹnìkan bá wọ ilé ìwà láàárọ̀ yìí tí ó sọ wípé ìwà àtúntà ìwà lọ́tọ́ báyìí báyìí olóyè ayé ìwọ̀n padà inú mi ó dùn rìn kọjá. màá mọ̀ wípé iṣẹ́ tí mò ń ṣe ó lérè ayọ̀ dáyọ̀ ńlá láyé ohun tí ń múni láyọ̀ ọlọ́run tí ó ṣẹlẹ̀ láyé mi ohun tó ń múni láyọ̀ tí ó ṣẹlẹ̀ láyé ọmọ mi àdúrà lórúkọ Jésù. àwọn ìròyìn náà ohun tí ojú wọn ti rí tí ó ti ṣẹlẹ̀ ní ìbò ti Kristi. Olúwa náà lẹ́yìn bí àyè tán wí ohun ayọ̀ láyè rẹ̀. Jésù Olúwa wá. Verse ten, Matthew twenty-eight. ìṣẹ̀lẹ̀ ńlá tí ó òkú rẹ̀ hàn olúwa gbà láàyè láyé mi láàárọ̀ yìí. ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀. aí. verse two matthew twenty eight verse two ṣìwò ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ nítorí akẹ́ni olúwa ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó sì yí òkúta náà kúrò ó sì jókòó lé. ó yí òkúta náà kúrò ó sì jókòó lé. tó tó tèé tó wà lórí ayé mi láti mọ́ dìde mi. olú kúrò sí ọ̀dọ̀ mi. Ó tó tó tánà. Amen. àmàmà ṣètò àṣàn yóò mú ayé tí ayé ti bàjẹ́ yẹn láti fi àdíṣàn sí yóò lè sọ̀bà tẹ̀. èwo lẹ fẹ́ láàárọ̀ yìí ṣé sọ̀bà àṣàn tọwọ́ tọlọ́run ni ṣé sọ̀bà àṣàn tọwọ́ tọlọ́run ni ẹ sọ ọlọ́run láàárọ̀ yìí. olúwa ìṣẹ̀lẹ̀. a um sol, só. Quando àwọn ènìyàn náà sì sọ ọ̀rọ̀ yẹn lẹ́nu irú ọ̀rọ̀ ló máa ń sọ lẹ́nu ọ̀rọ̀ máa ń sọ náà ní wípé Jésù kẹ́ni ṣàdìdè rẹ̀ yìí kò ti dìde àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá ti dé lóru bíbélì sọ pé títí di ìsinsìnyí ọ̀rọ̀ náà sì wà ní ẹnu àwọn táàtì ẹ̀rí sọ pé Jésù kan wà nìkan ká ló kú tí kò jí dìde ká ló jí dìde tí ò fara hàn ní gbogbo bí tó ti fara hàn ká ní wípé nígbà tó fara hàn gbogbo àwọn tó fara hàn àtàlákùnrin méjìlá náà máa ń sùn àti àti ẹ̀ màríà kìíní àti màríà kejì àti àwọn. láàárọ̀ yìí à ń retí Kristi Olúwa tí ó dé àbáyé jẹ́ ẹ̀kú wàhálà kan àti ìṣe wàhálà. wọ́n ní à àkúdá ayé àlẹ́ inú ṣe faraàlú káàkiri ẹ̀rí tó tó ní sàfíà ṣùgbọ́n nítòótọ́ wọ́n wá sí Gálílì wọ́n sì rí olùgbàgbà náà ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ó ṣẹ. èso fún Ọlọ́run ángẹ́lì náà mú ìròyìn rere fún àwọn arábìnrin náà ó mú fún wọn olúwa láàárọ̀ yìí jẹ́ kí ìròyìn rere tí ará yóò kù kiri tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pínká pé òòtọ́ ni alókíṣẹlẹ̀ sẹ́fà tẹ́nísì ire báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ sí ohun ìdùnnú báyìí báyìí báyìí ló dé bá òòtọ́ ni màmá náà. wọ́n sọ sí gbogbo ibi tó yẹ kó dé. ọlọ́run ọ̀hún o ìròyìn ayọ̀ tí ó ṣẹlẹ̀ nínú ayé mi tí ó fi tábàlẹ́ ń pín kiri láti ẹnu dé ẹnu ọlọ́run pàtàkì ìgbà láàárọ̀ yìí àdúrà lórúkọ Jésù. àmì wọ́n ti tọ́ gbogbo ìròyìn ẹnu ayé rẹ̀

ọlọ́run náà fẹ́ kí á bò sọ̀rọ̀ kí òun tó tọ́ òun wà. bíbélì wípé verse eight wọ́n sì fi ìbẹ̀rù pẹ̀lú ayọ̀ ńlá yára lọ kúrò ní ibojì wọ́n sì sáré lọ ọ íróòlì fún àwọn ọmọ ẹ̀mí rẹ̀ ìbẹ̀rù àti ayọ̀ ńlá olúwa láyé mi ní adé èyí ọmọ alágbájọ ọmọ sàmẹ́lì gba àgọ̀ náà gba mẹ́rin gba ayọ̀ ńláláyè lẹ́ẹ̀dá rántí orúkọ ara ní orúkọ mi sáàyè ibẹ̀ yẹn olúwa o nínú ayé èyí ọmọ alágbájọ ọmọ sàmẹ́lì nínú ayé ọmọ mi báyìí ayé ọmọ. àwọn obìnrin kì í di ìbẹ̀rù àti ayọ̀ ńlá wọ́n fi lọ ní ìrìn àjò wọn. ìyẹn ẹgbẹ́ pé tó bá dé pé nǹkan míì ni wọ́n bá bá ní ojì ìbẹ̀rù àti ọ̀fọ̀ ńlá ni nílé ilé ọ̀sán pè. ibẹ̀ kọ́là ìmọ̀ tá a tún lò lẹ́yìn ní ńlá ṣùgbọ́n bíbélì sọ pé ìbẹ̀rù àti kíni àti ayọ̀ ńlá àti ayọ̀ ni àwọn ènìyàn yẹn ń lọ. olúwa láàárọ̀ yìí gbàjọ láàyè láyè kò sí fúnni láyọ̀ ọlọ́run gbà láàyè nínú ayé bí o ti fúnni ní ìbànújẹ́ ti pọ̀ ló ti fúnni láyọ̀ náà pọ̀. bí ẹnìkan bá wọ ibi ìlàrọ̀ ìtókàn wọnú ọ́mánì pẹ̀lú ọkàn láti tó lé lẹ̀ tó nínú ìṣọ́ àtìkù ìjọ yìí lórí báyìí báyìí ló gbé wá inú mi ó dùn rìn kọjá yóò dùn jọkọ. bí ẹnìkan bá wọ ilé ìwà láàárọ̀ yìí tí ó sọ wípé ìwà àtúntà ìwà lọ́tọ́ báyìí báyìí olóyè ayé ìwọ̀n padà inú mi ó dùn rìn kọjá. màá mọ̀ wípé iṣẹ́ tí mò ń ṣe ó lérè ayọ̀ yóò pọ̀ gan-an pé a ohun tí ń fúnni láyọ̀ ọlọ́run tí ó ṣẹlẹ̀ láyé mi ohun tó ń fúnni láyọ̀ tí ó ṣẹlẹ̀ láyé ọmọ mi àdúrà lórúkọ Jésù. Olúwa tí ó ṣẹlẹ̀ láyé mi.